ẹ mọ̀lẹ́ ń bẹ̀rù ẹ̀yin èèyàn mi o ẹ ṣàlàáfíà ni mo bá yín ṣe dáadáa lè wà ọmọ tó jọ mẹ́ta díẹ̀ hmm. ẹ àmọ́ kí n tó kí yín náà pé mo rí yín ẹ mo júbà kí n tó wọlé o yorùbá bọ̀ wọ́n ní ewúrẹ́ tó wọlé tí ò júbà ọmọ dẹran àmúso ni hmm. ṣe ti ẹ̀rí ń gbà míì ná àwọn ìfọ̀rọ̀wérọ̀ yorùbá yìí ìgbà míì ó máa dàbí ọ̀fọ̀ sẹ́lómi kì í má sọ̀fọ̀ èdè yorùbá ni ewúrẹ́ bá wọnú léèyàn tí ò bá júbà ó dẹran àmúso tọ̀ ẹ jẹ́ n ṣàlàyé kan fún yín so ti ṣẹlẹ̀ sí yẹn ẹ lọ kíyàn bì kan gbogbo wọn ti ń bẹ láyìíká léwu ẹ mọ̀ wọ́n rí o ẹ̀ ń tẹ̀ ń wá lọ lẹ́mọ̀ àmọ́ ẹ̀ tí ẹ̀ mọ̀ pàtó ibi tí ń gbé bóyá àwọn lè dojú sí mi kí n dojú kọ ni tàbí ibi tó ti ẹ̀ jẹ́ ẹ wọnú géètì ẹ rán èèyàn tí ẹ jókòó ẹ kí wọn kàn kọjá ti yín lọ ẹ wá déwájú bẹ wá ń wá ibo ló pè ní flat one ní sí flat two ẹ bá débẹ̀ ẹ mọ̀ ẹ wá fẹ́ padà sẹ́yìn kẹ́ ẹ lọ kí bóòlù ẹ ti bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tẹ́ kọjá lára wọn tẹ́ kí wọn lẹ́ẹ̀kan náà bóòlù ẹ ti fẹ́ kí wọn Hmm, bó ti rí nù ọ̀rọ̀ wà á di hmm. ẹ wà sí pẹ̀lẹ́ mọ́ kọ́lọ̀ wa mú yín kẹ́ ẹ lọ pàdé àwọn ìyáálé ọ̀kan bí wọ́n ti gbẹnu sókè gangan ni wọ́n ò ní dá yín lóhùn nítorí náà ewúrẹ́ tí ò júbà hmm, tó bá wọlé tí ò júbà ó dẹran àmúso ni wọ́n mú ó lù gidi ni kódà wọ́n lè pariwo lè lé lórí ìyìn tí wọ́n ò lù lálùbàjẹ́ nítorí náà mo júbà Ìdùmarè ọba mi ti ń bẹ kí gbogbo ayé ó tó bẹ mo dúpẹ́ o àsọ bíi bíi bíi àwàdà a sọ bí ẹ̀bẹ̀ pé kábíyèsí mi ọba o a tún mọ ríra wa ń jọ mi ẹ̀yin àtẹ̀yìn o ọlọ́run sì bá wa gbà bẹ́ẹ̀ a tún ríra lọ́tẹ̀ yìí a dúpẹ́ ẹ mọ̀ kú oṣù tuntun oṣù èrèlé oṣù kejì nínú ọdún yìí bí eré bí eré bí eré ọdún yìí máa ń lọ ni àdúrà mi fún mi àdúrà mi fún yín àtúgbà àwọn tó yí yín ká ni pé mm, kẹlẹ́mì kó kó kó kó kó kó mọ̀ tí ìgbà kó ṣàánú fún wa kó dáàbò bò wá ká wà láyé ká wà láyé ká wà lálàáfíà gbogbo ń tá a lọ́kàn pé ká ṣe lọ́dún yìí ẹn kí dùmarè ó bá wa gbà bẹ́ẹ̀ pẹ̀lú àánú rẹ̀ hmm, tọ̀ nípa àtàn mi tá a mọ̀ bẹ̀rẹ̀ náà mọ̀ ni hmm, èmi àtàwọn ìjàpá yìí ẹn ọ̀rẹ́ mi kan mọ̀ tiẹ̀ wá ló pè mí ìbẹ̀ ń lu ọba ó bá pè mí nígbà tí mo fi fọ́nrán tí mo fi ránṣẹ́ kàn yín ó ní bóun ti ń wò ó ní ìbéèrè kan ní bẹ lọ́kàn ó sọ sí òun lọ́kàn pé ah, ṣé gbogbo tá a ti ń sọ nípa bí ìwà ìjàpá àwọn olórí orílẹ̀-èdè wa àwọn tí ń bẹ nípò ńláńlá bí wà àwọn tí í da gbogbo nǹkan ró tó tiẹ̀ wá fa wàhálà bá wa nínú ayé wa yìí wípé òun fúnra àwọn tó ń bá dépò yìí bó ni wàá wọ́ tòun ó tún ṣe wá yàtọ̀ sí wa táwọn tí ń bẹ ń bẹ yòówù sóǹgùn ò ní ṣerú nǹkan báyìí ẹ nítorí ìgbà tẹ́mi àti ẹ̀ wá sọ̀rọ̀ débì kan ẹ wo ká mọ̀ sọ pé èmi ò lè ṣe o ọlọ́run ní Mm, ibi tí mò ń lọ gan nu bẹ́ẹ̀yìn ò bá tí ì lówó lọ́wọ́ ìwà oníwà ní ewu bẹ́ẹ̀ bá tí ríyàn lóríṣiríṣi ọ̀nà láwọn oríṣiríṣi abala a lè sọ pé a mẹ́ni ohun pàtó nítorí náà bẹ́ẹ̀ mi náà bá dépò kan tágbára ń bẹ lọ́wọ́ mi bó lèmi náà ti ṣe sẹ́wọ̀n pẹ́ lómi ó máa pariwo pé wọ́n ń ṣèkà fún mi àmọ́ tóun náà bá débi ipò hmm, tóun náà lè sọ agbára hàn mo jù lọ sẹ́gbẹ́ lèmi àti ẹni ẹn kí ló fà á àwọn àwà ìgbéraga àwọn àwà tí ò tí ò tí ò bá mu n ta mọ wù àwa náà wà mọ sọ pé a mọ burúyàn ká mọ nàka burúkú síyàn ká àmì ìtawà gan wù lábẹ́ ilé láàrin ẹbí láàrin ọ̀rẹ́ láàrin ará láàrin ojúlùmọ̀ láàrin àdúgbò hmm, ẹ fẹ́ fàjùlọ hàn yàn kan ẹ fẹ́ fi hàn ńjò mọ̀ pé táwa nìyí sẹ́yìn lọ́lọ́run ni nínú hmm, lọ jókòó ara yín jẹ́jẹ́ kẹjárí iná ju kẹjárí wájú kẹjárí bíi ti lọ hmm, tó pé táwa náà bá débẹ̀ bóun ìwọ́wọ́wọ́ ti wá yàtọ̀ èmi náà bóun ni mo ṣe ń wùwà ìjàpá ìwọ náà tó ń wò mí bóun ló ti wùwà ìjàpá ìwà mojú lọ

ìyàpamọ́ mọ̀ ní sáré bọ́ sọ̀rọ̀ kan kékeré ni pèsè bó rí pé covid nineteen bó ti ń dalẹ̀ rú lọ́tún ló sì ń gbogbo àgbà ńlá ayé ṣé bí ẹ us ìlú lọ́hùn ìlú ńlá hmm. ebi wọn làwọn rí ojútùú rẹ̀ wípé táwọn bá ti gun alápá báyìí oògùn tí wọn bá ti fi sí alá báyìí tá a gba alákọ̀ọ́kọ́ tá a tún gbẹ lẹ́ẹ̀kejì pèsè làìsàn ó sì kàṣẹ́ ńlẹ́wẹ̀rẹ́ kò ní lè mú ẹni tí ò bá ti mú ẹni tó bá sì mú tó bá ti gbà hmm, yóò ṣiṣẹ́ tó dáa lára rẹ̀ tọ̀ ṣé bí àwọn orílẹ̀-èdè tó kù káàkiri àgbáńlá ayé ebi mo ní kí wọ́n fi ránṣẹ́ sáwọn wọ́n béèrè fún àwa náà nílẹ̀ adúláwọ̀ àwa náà béèrè fún àmọ́ tó fi di bí àná ìròyìn tí ń tó wa létí ni pé ó mọ̀ lè mọ́ tẹ̀ wá lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà kéku ṣe pé àìsàn wò sí lórílẹ̀‐èdè wa kì í ṣe pé kì í pààyàn lórílẹ̀‐èdè wa ó mọ̀ kó ó mọ̀ ti pọ̀gọ́ lọ́gọ́ èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà yìí lárùn covid àwọn kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti mọ́ àwọn kan wà tó ti pa wọ́n àwọn kan wà tí ó sì tún mú torí náà kìí ṣe torí pé bóyá a ní àìsàn lórílẹ̀ wa àmọ́ torí pé àwọn ọ̀nà tá a fi lè gbà láti tọ́jú àwọn oògùn yìí hmm, a ní wọn orílẹ̀ wa wọn làwọn àwa tá a mọ̀ sọ pé àwa ni òpómúléré nílé aláwọ̀ dúdú àwa ni giant of Africa hmm, àwa lòmìrán ilẹ̀ Africa hmm, sómìrán ni wá lóòótọ́ dìísìn sómìrán sì ni wá nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ bí orílẹ̀-èdè mẹ́rin márùn kan ń làwọn tọ́ sí àwọn lórílẹ̀-èdè adúláwọ̀ táwọn rí gbà àmọ́ àwa wọn láwa lè mọ́ rí gbà nítorí pé ó ní bí ó ṣe yẹ kí wọ́n tọ́jú ẹ̀ sínú amómi tútù ó níbi tó níye ó níye ó níye tẹmpírẹ́sọ̀ tó gbọ́dọ̀ wà ó ní bó ti yẹ kó rí tó jẹ́ pé iná wa àkókò dáa náà ká sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ń lọ lórílẹ̀‐èdè wa tí n bá parọ́ ẹja mi ọ̀pọ̀lọpọ̀ àdúgbò wà tó jẹ́ pé ọdún kan wọn ò tí níná iná ò tí tàn iná ìjọba ò tí ì tàn ibi tó burú dé àwọn mi ò rí iná sójú báyìí wọ́n sì ń sanwó iná wọ́n mú bíìlì wàá bá wọn bó o lẹ́sẹ̀ pé a ṣe yìí kí lẹ ní ká ṣe sí nítorí náà ṣe rí ńgbà téèyàn bá ń hùwà burúkú tó ń hùwà bàjẹ́ ìwà ìjàpá pàápàá jùlọ bóyá nípò tó ga èyí ò pé owó òun èèyàn kàn mú àbí èèyàn kàn ń kan báyìí èèyàn kàn fà jùlọ hàn èèyàn kan èèyàn kàn fọwọ́ rẹ̀ kan mú èèyàn ò ní mọ̀ pé n ó tẹ̀yìn ẹ̀ jáde yóò pọ̀ ju àtẹ̀yàn wù gan lọ kí ni ìtumọ̀ ni pé èèyàn èèyàn wùwà ẹyọ kan yóò sì gbọ́mọpọ̀n gbọ́mọpọ̀n gbọ́mọpọ̀n lóríṣiríṣi nǹkan tí ó wàá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ hmm, ẹ̀yin náà wá wò iná wa tí ò da wọ́n má ròyìn bí iná wa ti rí ńgbà kan lórílẹ̀‐èdè yìí ẹ wo bó ti dà ní ìsìn àwọn ìlú kéréje kéréje tó yí wa ká gan-an kan nu wọn tó jẹ́ pé àwa là ń fún wọn ná àwa ò sì wà níná mo mọ̀ tó rántí ìgbà kan tó jẹ́ pé láti orílẹ̀‐èdè Ghana ah ah ńgbè mi bẹ́ńlẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn ní máa kọ́ wa ní iléèwé ńgbà náà tí wọ́n sákó lu wọn torí lu wọn ọ̀dà àmọ́ ní ìsìn ẹ̀yìn náà wò yẹn ah, bá má débẹ̀ kó ọmọ lè fi kú wó oorun mọ́ ni ní Ghana sọ́dọ̀ wa ń bì àwọn òsì pera wọn lómìnira ilẹ̀ Áfíríkà àmọ́ ìwà wa kí ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé tèmi àti ẹ̀gàn tó lọ́n bá wa fún wa láǹfààní àti dépò kíláàsì tí ó yàtọ̀ kí ni ìwọ ó ṣe tí ó yàtọ̀ kí lèmi ó ṣe tí ó yàtọ̀ láàrin àwọn ọ̀rẹ́ mi láàrin ilé mi ìwọ ìwọ ló lè nàka sẹ́ni tó gọ̀ ìwọ ló lè nàka sẹ́ni tó rírì ò pé ìwọ ló lè nàka sẹ́ni tí ọ̀mà wàá wù ìwọ ló lè lọ́ka sẹ́ni tí ọ̀mọ̀rọ̀ sọ gbogbo nǹkan lẹ́yìn mọ̀ ṣe àkìní o hmm, ipò ibi tẹ́ wà kí lẹ fi ń ṣe ganan irú ìwà wo lẹ fi ń wù èmi fúnra mi náà mo ń bira mi ipò tí mo wà lọ́wọ́lọ́wọ́ níwọ̀n àbá tí mo ṣe wà irú ìwà wo lẹ́yìn náà fi ń wù àǹtí wa ọ̀nkú wa dádì wa bọ̀dá wa ọjọ́ tá a rẹ̀ rìn bọ̀ àmọ́ ká bára wa sọ tọ̀rọ̀ tóró tọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta èmi náà ń bára mi sọ tọ̀rọ̀ àmọ́ sórí tó bá ń ṣe tó dáa bí mo ti sòwe kan sẹ́yìn bó o bá ń ṣe tó dáa táwọn èèyàn rò pé ètò òdà ló ń ṣe ẹ̀ dà wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ àsìkò náà ni ó pàwọ́dà wàá fìdí gbogbo nǹkan hàn síta hmm. torí náà kí ni ìwà táwa ń wù tí ó fi yàtọ̀ síwà táwọn èèyàn kan wù bó ni ó ṣe yàtọ̀ kí ni ó yàtọ̀ torí náà ìyẹn èèyàn mi mo fẹ́ parí ìtàn ìjàpá yìí síbi torí gbogbo ohun tó gbé pọ̀n sẹ́yìn ó lágbára díẹ̀ kí ló lágbára ni mo fi ń sọ ni pé mo lọ yẹ ìwé kan wò mo mo mo mo mo bí ìgbà téèyàn ṣe ìwádìí ni mo yẹ̀ wò títí títí títí títí títí tí mo rí i pé lọ́dún two thousand and three tó fi wọ ọdún two thousand and nineteen ilé iṣẹ́ àwọn sánsa wa bámú wa páàkì wa kílẹ̀ jẹ́kù wa fọwọ́ ẹ̀yìn fún mi wá kí lẹ mú bọ̀ fún mi wá kí lẹ jẹ́ kú wá àwọn wo ló mọ̀ wọ́n ilé ètò òun ìpilẹ̀ṣẹ̀ ìjọba òun àwọn sáǹsà wa ni wọ́n ti ẹ ipò tí wọ́n gbé fún wọn lágbára ni olórí ni nọ́mbà one ló mú pò kìíní látọdún two thousand and three two thousand and nineteen nínú àwọn ìdásílẹ̀ ìjọba tó jẹ́ pé wọ́n burú ìwà ìjẹbánu wọn pọ̀ jù lórílẹ̀‐èdè ìwà sábà mú un ìwà ìjẹkújẹ ìwà ìjẹgúdújẹrá ìwà àjẹbàjẹ ìwà àjẹbánu ìwà ká dúró títí ká gbowó lọ́wọ́ èèyàn ìwà bíwẹ̀ ẹni tiẹ̀ pé ìwà bíyàn tiẹ̀ níwèé ìwakọ̀ ìwà tí gbogbo ìwé ọkọ̀ pé ká sàtún gbà tọwọ́ rẹ̀ ká wẹ̀sùn sí lẹ́sẹ̀ àwọn ìwà yìí òun ló jẹ́ kí iléeṣẹ́ ètò sáǹsà lórílẹ̀ tèmi èyí ló sì mú pò dání nínú àwọn ìdásílẹ̀ ìjọba tó jẹ ìjẹkújẹ jù tó jẹ́ àjẹbánu jù èmi tiẹ̀ wá wò pé ẹ̀yin náà wo ìwà ìjàgbara tí àwọn ọ̀dọ́ wa wù ní ọ̀tọ́bà ọdún tó kọjá 2020 tí wọ́n fi ní àwọn elétò sànsà wa eléyìí tí mọ̀ ń gbéyàn nígbè burúkú tí wọ́n ń dàbí agbénipa pé àfẹ́mọ́ ọmọ ẹja fòpin sí wọn ta ló mọ àwọn tí à ń sọ yìí ta láàfẹ́mọ́ ẹ̀yin náà wo oríṣiríṣi àwọn ìwà ipá àwọn ìwà burúkú àwọn ìwà ìpànìyàn gan tó jẹ́ pé ó tiẹ̀ lọ lóríṣiríṣi tí wọ́n ń dánwò kẹ́ni wúwà burúkú ká gbélé kẹ́ni gbọ́kànlá dání ká ní ń bo ló ti rówó rẹ̀ ká sì torí ẹ̀ ká lù ú lálùpá ká lù lálùbàjẹ́ káwọn ẹlòmíì mọ̀lẹ́bí wọn tiẹ̀ wá wọn tì oríṣiríṣi ẹ̀mí tó sọnù nípa ìwà àwọn elétò sánsà wa lórílẹ̀‐èdè tèmi ìwà ìjàpá ìwà ìjẹbánu ìwà ta ló lè béèrè lọ́wọ́ mi ta ni ó yẹ̀ mí lọ́wọ́ wò tí wọ́n ń wò ẹ̀ bí wọ́n gbàgbé ni pé bẹ́lẹ̀ mi ò bá tiẹ̀ wá gbà ìbọ́dún kan ó wà tí èèyàn ó sì jọba tí ó wà pé tí wọ́n ní kólú ẹ̀ máa lọ ilé rẹ̀ ṣèbọ́dún náà ń bọ̀ hmm. àwọn ilé ètò ìjọba wa tá à ń pè ní ministry ah ní táwọn náà ń dánwò bí òmò rọrùn ní tí wọ́n ń fìwé ṣe ń lò lè ń fi àdá ṣe tó ń bá lọ báyàn lé ń làwọn fi gègé wọn ni wọ́n fi ń dánwò ń bẹ̀ wọ́n ó sì yí nǹkan tó lè bá kádàrá ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ wọ́n ó sì mú bírò wọ́n ó sì fi kọ́ńtì ban ò lè ṣe nínú ayé ọmọ èèyàn àbẹ̀wò pé bírò lè pààyàn ju ìbọn lọ́ngbà mi lórílẹ̀‐èdè tèmi lèmi ti di pé ìbọn kò ṣiṣẹ́ tó bírò bírò gègé iṣẹ́ tí ń ṣe lórílẹ̀‐èdè tèmi ó lágbára ju ìbọn lọ o kádàrá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọnù lórí gègé o wọn ni wọ́n fi yí padà ó tán nu hmm. ẹ mọ̀ pé àǹtí mi dádì ó níye tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ fi gírísì ọwọ́ ti yín kó tó di pé ní tí wọ́n qualify fún yín tó jẹ́ pé ní ń ó kójú òṣùwọ̀n láti ẹ̀ ti wá gba kínní gangan àmọ́ tí ò bá ti fọwọ́ ra yín lọ́wọ́ ẹ̀yin ò tiẹ̀ lè jó kọjá ná bẹ́ẹ̀ ti mọ̀ ṣe nù ẹ wà bú sẹ́rìn no no no no no that's how we do it wọ́n ti mọ̀ pé báwa ti ṣe nù hmm, bẹ́ẹ̀ ti mọ̀ ṣe nù ẹ̀ka rẹ̀ já mọ̀ tẹ̀ wájú ẹ̀ bàbá wa ro tọjọ́ òní já mọ̀ rọjọ́ ọ̀la tẹ́ ẹ bá tiẹ̀ wá ń ṣe tó dáa tẹ́nìkan lè ń tẹ̀ ń ṣe ò dáa ṣe bọ́jọ́ ọ̀la ó fi wà hàn ẹ bọ́jọ́ ọ̀la ó fi hàn oríṣiríṣi ni àwọn elétò kan ń bẹ lórílẹ̀‐èdè wa náà àwọn ní ìyẹ gbogbo tí ń bá ń wọnú orílẹ̀‐èdè wa àwọn ní ìyẹ̀wò ìní dárúkọ ẹnìkankan ẹ bá fọkàn bá mi lọ ẹ ti mọ àwọn tí mò ń bá wí. àwọn ní mọ̀ yẹ̀wò àwọn ní mọ̀ yẹ̀wò gbogbo tí ń bá wọ orílẹ̀‐èdè wa àwọn ní ò mọ̀ wò. ẹ̀wọ̀n wà gbé òbítíbitì oríṣiríṣi nǹkan wọ́n níjọba ti ní kò gbọ́dọ̀ wọlé wọ́n ti ní wọ́n gbẹ́sẹ̀ lé kò gbọ́dọ̀ wọlé wọn ò bá gbé wọn láwọn dáná sun wọn dáná sun mí inú ẹ̀ àmọ́ inú ẹ̀ wọn lọ fi bẹ̀rẹ̀ okòwò tiwọn. Hmm torí pé ẹlòmíì ihun tó wulẹ̀ gbé wọlé e ṣe tí ò da kìí ṣe ẹrù tó rúfin torí pé kò fi nǹkan ra wọn lọ́wọ́ wọ́n gba ẹgbá lórí rẹ̀ wọ́n gbọ́jà lórí rẹ̀ wọ́n dáná sun gbogbo ohun tó jẹ́ pé gbogbo owó tó ní ló dàjọ́ pé kóun tá mọ́ jókòó lásán kóun mọ́ bọ́mọ jẹ́ kóun mọ́ hùwà bì ẹjọ́ wọn bẹ̀rẹ̀ nǹkan. orílẹ̀-èdè tèmi ni mo ti rí i pé mo mọṣẹ́ ṣe apá mi gún ẹ̀ orí mi jí ṣiṣẹ́ ọpọlọ mi pé òun nìyẹn fi lówó lọ́wọ́ lórílẹ̀-èdè tèmi o òun nìyẹn fi lówó lọ́wọ́ lórílẹ̀-èdè tèmi o orílẹ̀-èdè tèmi tèmi ti bára mi tèmi àti níjọ ń gbé orí mi pé mo mọ tí mò ń ṣe mo lé irin lápá mo mọṣẹ́ ṣe òun kọ́ lèèyàn fi ń là lórílẹ̀-èdè tèmi tèmi wà yìí o torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ní kí ló tó jẹ́ pé àwọn ọmọ wa tó ń bẹ ń bí tí wọ́n gbìyànjú gbìyànjú wọ́n wà dé lu bòmíì ìlú aláwọ̀ funfun láàrin ọdún kan yóò sì dáa fún wọn àbẹ́ẹ̀ tí èrò bẹ́ẹ̀ nítorí pé ìyẹn táwa ń sọ dàdúrà táwa fi ń gbàdúrà ń bì ó ti kúrò lára táwọn fi ń gbàdúrà ń gbà táwọn bá dán torí náà ẹ jẹ́ àwòwò torí náà ẹ jẹ́ àyẹ̀wò ìwà ìjàpá yìí ó mọ̀ ti fa oríṣiríṣi tó lágbára tó lágbára gidi gan mọ̀ ni nítorí náà níbi ni mo fẹ́ fàdàgbà ètò ìtàn ìjàpá yìí mo fẹ́ fi rọ̀ síbi mo fẹ́ fi jó tán síbi mo fẹ́ já fòpin sí síbi náà nítorí tá a bá ní abẹ́rẹ́ sí fẹnu bá ẹ ní tó pọ̀ wà nìyẹn hmm, ní tó pọ̀ ní wà nìyẹn àmọ́ mo fẹ́ àfòpin sí níbi tá a bá dé mo fẹ́ àfòpin sí i ibi tá a bá dé nítorí náà mo fẹ́ ká lọ pẹ̀lú èrò yìí ọ̀nà wo lèmi fi jẹ́jà pa níbi tí mo wà ọ̀nà wo ni wọ́n fi jẹ́jà pa ìwọ tó mẹ́ńtọ́ gọ̀ ìwọ tó mọ tí ọmọ wà wú ìwọ tó mẹ́ńtọ́ rírì ò pé ìwọ tó mẹ́ńtọ́ wùwà bàjẹ́ hmm, ìwọ tó mọ̀yàn dì sínú àmọ́ tó wọ́ ọmọ sí pé wọ́n níwà rẹ̀ dáa jù ìwọ tó mọ sórí gbogbo wa kò sí gbogbo ala níbi tá a fi sí o ká mọ̀ fi tanra wa jẹ àmọ́ kẹ́nìkan mọ wá síbi pé wà tóun ló dáa ju ti gbogbo èèyàn ń lọ ń ẹ kú iṣẹ́ ẹ káre akínyín sá akínyín mọ ẹ máa tẹ̀ wájú nítorí náà ìwà tó tọ́ ló ní ó yẹ ká máa wù torí kò sẹ́ni tó mọjọ́ ọ̀la ni hmm, bó bá wù yín ẹlẹ́lẹ́ nìkan wù wá bí tí ò bá ti jẹ́ pé ibi ló wù lójú ọlọ́run àmọ́ àwọn àwa ibi tó fojú hàn gbangba gbangba iná wa ń kọ́ torí náà ní tá a bá fẹ́ dáwọ́lé tó bá ti máa mú ẹkún àti wàhálà àti ìdààmú bá ilé ayé ẹlòmíì ẹ já tún rò tá a bá ti ṣàṣìṣe lẹ́ẹ̀kan bí a ti rí n tó mú jáde ẹ ó yẹ kó tiẹ̀ wá ràn wá lọ́wọ́ àti wá mọ bá a sì gbẹ́sẹ̀ nígbà míì tá a bá tún gbẹ́sẹ̀ wà ní. nítorí náà Fadérẹra alálàyé Yorùbá yín ẹni ń kí yín báyìí pé ìjàpá mọ kó o tó bọ́rẹ́lẹ̀ látòkè tí gbogbo ìgbẹ́ ẹ̀yìn rẹ̀ ó túká tí ò ní ṣe é tò mọ́ ẹjẹ́ àtúntò ẹjẹ́ àtúnṣe ẹjẹ́ àtúnrọ orílẹ̀-èdè wa lè dáa o tá a bá jókòó tá a bá wò orílẹ̀-èdè sì lè dáa àmọ́ pẹ̀lú bá a ti ba lọ tá a bá ṣọ́ra ẹ̀ hmm, yóò lè díẹ̀ o yóò lè díẹ̀ nítorí náà ẹ tún mọ rí mi nígbà kan tí ò pẹ́ ọ̀tọ̀ ni tí màá mú wá fún yín ọ̀rọ̀ Ìjàpá Ìyá Àfúrírà ti forí rẹ̀ tì lọ lọ́jọ́ tòní torí ibi tó fẹ́ mọ gbé wa lọ ó fẹ́ lágbára díẹ̀ jẹ́ mí mi lọ ìní parọ́ fún yín kò tiẹ̀ jẹ́ ń rẹ́rìn ẹ mọ kẹ́ ẹ fẹ́ rẹ́rìn tó jẹ́ pọ̀ ọ̀rọ̀ ń le kọjá kẹ́ ẹ bú sẹ́rìn ní orílẹ̀-èdè wa lè dá o ẹ dákun àárín hmm. tó jẹ́ ọ̀nà tó jó òótọ́ gbangba gbangba báyìí á sì máa pẹ́gbẹ́ lọ báyìí ẹ já fòpin sí ìwà àtàjẹsílẹ̀ ká bọ́ sọ́dọ̀ ẹnìkan nílùú ẹnìkan ní tá a lè ṣe nílùú ti ní kẹ́yìn máa wá ṣe nílùú tiwa kódà ẹ já fòpin sí i kẹ ẹ mú yan ọmọ èèyàn tẹ jẹ ẹ sàn lọ́rùn rẹ bíi tiyín kẹ ẹ sì ṣe fìwò kó mọ sí fìyín lára bákan ọmọ ẹ̀dá tiyín bí ẹ tiyín náà kẹ ẹ sì mú kẹ ẹ sì ah, kẹ ẹ wá gbé pamọ́ kẹ ẹ ní wọn lọ mọwọ wá ah, kásì rò tọrọ lẹka mọ sí lè tẹ̀lé ah, lágbára o bẹ́ẹ̀ yẹn wà ń pò tó ga lónìí kò ní wà ń bẹ títí láéláé o kẹjá fi yàn sẹ́yìn ọkàn wa pé téèyàn bá wà ń pò tó ga kan kò ní wà ń bẹ títí láéláé ọjọ́ kan wà tó jẹ́ pé ní tí ó bá sọ pé ó dàbọ̀ yóò sọ pé ó dàbọ̀ sí yàn nǹkan kan ó ṣàjẹ́ kó dàbọ̀ nǹkan kan yóò jò sọ pé ó dàbọ̀ nǹkan òun ló lè jẹ àmọ́ nǹkan kan yóò jẹ kó sọ pé ó dàbọ̀ sí yàn tolúwẹ̀ ó sì dàbọ̀ tolúwẹ̀ ó sì lọ tolúwẹ̀ ó wà dìtàn gbogbo wa ládìtàn o gbogbo pátápátá là á dìtàn hmm, nígbà tẹ́mi bá dìtàn kí n ó sọ nígbà tí ìwọ náà bá dìtàn kí n ó sọ èèyàn ní kó ṣe kókó sí wa kì í ṣe tẹ́nìkan sọ ẹni tí ó bá ìtàn tí ó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá lọ tán ìlú yóò ṣe pàtàkì sí wa nítorí náà ẹni tó mọ rí yín lọ́jọ́ kan tí ò pẹ́ o hmm, bí a kíláàsì láfi ríra wa láìpẹ́ àmọ́ láìpẹ́ á tún mọ ríra wa ìníwá yín tí o ẹ̀yin náà níwá mi tí o á tún mọ ríra ó dàbọ̀.